الحمد لله على كل حال والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واشكروا له واعلموا أن من أعظم النعم في الدنيا ومطلب كل مجتمع الأمن الله سبحانه وتعالى ذكر قريش وقال لهم أعوذ بالله من الشيطان الرجيم فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف عباد الله قال المصطفى صلى الله عليه وسلم من أصبح منكم معافى في جسده آمنا في سربه عنده قوت يومه فكأنما حيزت له الدنيا بحذافرها صلى الله على نبينا محمد وعلى آله وصحابه أجمعين ومن أعظم نعم في الآخرة الأمن قال تعالى ادخلوها بسلام آمنين نسأل الله عز وجل اجعلنا من الآمنين في الدنيا ومن الآمنين في الآخرة adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tí adúpẹ́ fún òun náà lọ́ba tí ó yẹ ká máa dúpẹ́ fún lérí gbogbo àwọn ìṣesí tá a bá wà gbogbo àti ni wọ́n bá ń bàjẹ́ a máa kadara wa a máa omi bá ń bọ́ lójú wa a máa dúpẹ́ fọ́lọ́n bàbá ń bẹ nínú àmúdi nínú nínú bá ti wà nílé ayé tó sì gbogbo ipò tó wà ní o àbẹ̀lọ́run nínú àánú àdánwò àti gbogbo àwọn wàhálà tí ń lọ nílùú ọlọ́mọdé ní kọ̀ọ̀kan wọ́n nípìn bẹ̀ àtàwọn tí wọ́n darí wa àtàwọn tí wọ́n darí ọlọ́mọsà fún gbogbo wa ń sòrò ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run Muhammad kọ́bọ̀ àwọn ará lè rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ à ń jẹ́rìí pé kò anabuwa muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ìbádàlá ẹ̀yà rúsìn ọlọ́run ẹjẹ́ alọ́lé bẹ̀rù ọlọ́run gbogbo àtọ́lọ́run ọba yàn sípò ẹjẹ́ alọ́lé bẹ̀rù ọlọ́run gbogbo àwa tí a jẹ́ aráàlú ẹjẹ́ alọ́lé bẹ̀rù ọlọ́run ẹjẹ́ adìẹ ẹ̀sìn ẹjẹ́ wa lọ lè máa pé ètò tóbi jù nínú ilé ayé tá a wà yìí òun náà ni kọ́kàn ó balẹ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ń sọ fún àwọn Quraysh àwọn fámílì annabuwa Muhammad sallallahu alaihi wasallam àwọn ìdílé tànàbí ti jáde lára wọn ọlọ́run rán wọn létí wípé ẹ̀yin Quraysh ẹ̀rántí bẹ́ẹ̀ ṣe wà lánàá ẹ̀rántí bẹ́ẹ̀ ṣe wà lánàá èmi ọlọ́run ọba mo mú ebi kúrò fún yín èmi ọlọ́run ọba mo mú àìbalẹ̀ ọkàn mo mú kúrò fún yín mo kó ìjayà kúrò fún yín ẹ dúpẹ́ ẹ máa dúpẹ́ lérí èmi ọlọ́run tí mo mú ìjayà kúrò fún yín nítorí pé ọlọ́run fi hàn lọ́kàn balẹ̀ ọ̀kan nínú àwọn ìdẹ̀ra ọlọ́run ọlọ́run bá ní falẹ̀ yá àbùdù rọ́bà hadal bait ọlọ́run bá ní nísìn gbogbo àwọn Quraish ọlọ́run bá ní ọlọ́run ọlá ní falẹ̀ yá àbùdù rọ́bà hadal kẹ ma wá sin ọba tó ní kàábà báyìí ẹ má sin kàábà mọ́ ẹ sì má sin kan mí ma ọba tó ní kàábà ní kẹ ma wá sin báyìí alladhi at'amahum min ju' ọba tí ọka ibi kú fún yín wa amanahum min khawf ọba tí ó mú jayà kú fún yín a jẹ́ pé kọ́lọ̀wọ́n bá aláàkọ́ka ibi kú fún yàn àti kọ́lọ̀wọ́n mú ìjayà kú fún yàn ọ̀kan nínú àwọn ìdẹ̀rẹ̀ ọlọ́wọ́n bá lọ ọlọ́wọ́n bí ọ pẹ̀lú agbára rẹ̀ ìjayà wàhálà fìtínà àdánwò ọlọ́mọdé tó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí mà ọlá agbára ọlọ́run ọba wa ìbádàlá ẹ̀yàn rúṣin ọlọ́run ọba wa níta fi máa pé ìfọ̀kànbalẹ̀ ọ̀dà púpọ̀ ìfọ̀kànbalẹ̀ òun náà ló yẹ kí gbogbo wa ká máa wá àtàwọn tí wọ́n ń darí àtàwọn tí wọ́n ń darí ká má sí nídìí wàhálà ká má ẹja dàrú bàbá dàrú tán à fáwọn ọmọ tó lẹ́yìn à ń dàrú fúnra ara wa ni bí yóò ṣe látúnṣe òun náà ní kẹjá máa wá anábì ní man asbaha minkum mu'afa fi jasadihi anábì ní gbogbo ẹni ó bá jí láàárọ̀ ó jí sallallahu alaihi wasallam kọ̀ wá sí nínú àmúdi àárẹ̀ òṣè àmìnà fi sẹ́ríbì ọwọ́ afọkànbalẹ̀ nínú yàrá rẹ̀ ọfọkànbalẹ̀ nínú ilé rẹ̀ ẹ̀mí rẹ̀ balẹ̀ ibi tọ́wà àárẹ̀ òṣìṣẹ́ inda wukutu yawmihi ọ̀wá sí nǹkan kan tó rí dìmú nínú sẹ̀mí ayé rẹ̀ tó ju dédé oúnjẹ tó lè jẹ́jọ́ kan lọ kò ní ju bí five hundred naira lọ lójúmọ́ àbí ráìsì kóngò kan ráìsì agolo kan àtẹwà kan inda hukutu yawmihi anabi ni dìde oúnjẹ tó lè jẹ níjọ́ nìkan ló lọ́wọ́ ẹ̀ àmọ́kàn rẹ̀ balẹ̀ ọkàn rẹ̀ balẹ̀ faka annama hizati lahu duniya bihadha firiha anabi ni ọdá gẹ́gẹ́ bí pé òun ni ọlọ́wọ́n bá jogun gbogbo ìdẹ̀ra tó wà ní ayé fún kọ́kàn balẹ̀ òun náà ní tó gbájú nínú ilé ayé wọ́kàn bá ti balẹ̀ mọ́ mọ́sálásí ò sèfù mọ́ tọ́kàn bá ti balẹ̀ àwọn ọjà wa ò sèfù tọ́kàn bá ti balẹ̀ gbogbo dúkìá tí kálukú tá a dì mú oyé kò sèfù mọ́ tọ́kàn bá ti balẹ̀ àwọn hospitals wa ò sèfù mọ́ bọ́kàn bá ti balẹ̀ gbogbo àwa tá à ń bẹ ń lù ẹ̀mí wọ̀ ìbádọ́lá ẹ̀yàn orísun ọlọ́run ọba wa wal amn ẹ̀rí ìfọ̀kànbalẹ̀ sáwọn yìí mini àádọ́ mi ní àmì ìjẹ́nà nínú àwọn ìdẹ̀rẹ̀ àlìjẹ́nà tó ga jù náà ní ìfọ̀kànbalẹ̀ ọlọ́run ọba alá udkhuluha bisalamin aminin ọlọ́run ọba ní ẹ̀yàn máa àlìjẹ́nà ẹ máa wọ àlìjẹ́nà lọ ẹ máa wọlé ẹ máa

òun náà ní kẹ́ni kọ̀ọ̀kan wa ká lè sàlókun ìmánì wa pẹ̀lú ọlọ́run ìmánì ìgbàgbọ́ nínú ọlọ́run àti ìgbọ́rọ̀ sí ọlọ́run ọba àlá lẹ́nu ọlọ́run ọba àlá ọsọ fún wa nínú alukoran ibi ká tẹ̀lé àṣẹ àwọn eléri tí wọ́n bá ti yapa àṣẹ ọlọ́run tí wọ́n bá ti ní ká máa tẹ̀lé àṣẹ kan tí ó mú wa ṣe ọlọ́run ọlọ́run ní ká máa tẹ̀lé àmọ́ àwọn àṣẹ tó ń bá pa tí wọ́n takò àṣẹ ọlọ́run ọlọ́run bá ní àtẹ̀lé ara àdáyé máa ní náà ní kájú tó ọlọ́run kágbọ́ ọlọ́run ọba gbọ́ ọlọ́run ọba ṣàdéhùn fún àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run ọba ní wala yubaddilannahum min ba'di khawfihim amna gbogbo àwọn olùgbàgbọ́ òdodo tán bá ní iman àáfihàn ọlọ́kàn balẹ̀ lẹ́yìn ìgbà táyà wọn ti ń já àáfihàn ọlọ́kàn balẹ̀ táwọn olùgbàgbọ́ òdodo tán bá fẹ́ káfà àwọn ọlọ́kàn balẹ̀ àti gbogbo la yushriku bi shay'a kan yà máa sìn wá wọ́n sì máa ṣẹbọ pẹ̀lú àwọ̀ kó mọ́ ní kankan míì tí wọ́n ń sìn gbogbo ẹni tó bá ní nǹkan míì tí ń sìn àbí tí ń bẹ̀ tí ń pè tó fi ara tì ọlọ́run bá jóye pé ọkàn rẹ̀ ò ní balẹ̀ ọkàn rẹ̀ ò ní balẹ̀ nígbà tí wàhálà dé gbogbo tí ń bẹ nínú ilé tí kálukú ń júbà fún gbogbo tí ń bẹ nínú kọ̀rọ̀ yàrá tí kálukú ń gbọ́lá fún tí kálukú gbà pé ó lè ṣe ń tọ́lọ̀ ń ṣe kálukú ń sá lọ kálukú ń sá lọ tètè ni ọlọ́run bá ní ọkàn wọlé balẹ̀ nígbà wọ́n ṣe nǹkan mí yàtọ̀ sí ọlọ́run ọba wa àbí ẹni tó ti fèèyàn tó ti fi ṣògùn owó ẹni sì fèèyàn tó ti fi sògùn owó nítorí kó lè bá àdépò sẹ́ni ẹlẹ́màá pé fẹ́ bí ń payín ó ti pààyàn rẹ̀ nìfẹ́lẹ̀ ọkàn máa ń lé ní torí pé ẹbọ ìbọ̀rìṣà èyí máa jẹ́ kọ́kàn dúdú tọ́kàn bá ti wá dúdú kò sí ìtẹ̀yìn òní lè ṣe máa kò sí ìwà tẹ̀yìn òní lè wù máa nínú àwọn kan tí máa mọ́kàn balẹ̀ òun náà ni pé ká lè dí àárín àwa àtọ́lọ́wọ̀n dà ká má jẹ́ dàrú ẹlẹ́ẹ̀kejì àlàádìlú bẹ́ẹ̀ náà ká máa ṣe déédé láàrin ara wa àwọn tí wọ́n jẹ́ olùdarí kí wọ́n ṣe déédé pẹ̀lú wa àwọn tá ń bẹ tí wọ́n ń darí náà káwọn náà ṣe déédé pẹ̀lú wọn ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run bá ní inna Allaha ya'muru bil 'adli wal ihsan ọlọ́run bá ní òun ọlọ́run pàṣẹ ọba tó tó pàṣẹ justice wal ihsan ká sì máa ṣe dáadáa Kama máa tún kan ṣe ká máa ba nǹkan jẹ́ ọlọ́run ọba ní òun pàṣẹ ṣe déédéé lẹ́yìn lẹ́ẹ̀ ṣe dáadáa kò wá sẹ́ni kan tí ọ̀dá déédéé mà kò sẹ́ni tí ọ̀dá dáadáa mà àmọ́ ọkàn wa ti le ọkàn wa ti dúdú ọkàn wa ti dọ̀tí àwọn tí wọ́n ń darí wọ́n rẹ́dì láti ṣàbòsí fún wa àwa tí wọ́n ń darí àwa náà rẹ́dì láti ṣàbòsí fún ara wa àwọn dankaru àwa náà dankaru tàwa lẹ́ni rí náà wà méjì àwọn bàǹkàjẹ́ àwọn náà bàǹkàjẹ́ ṣé dáadáa wà ní tàǹsì jẹ́ gbogbo tàǹsì ṣé dáadáa wà mẹ́ wọ́n sàbòsí fún wa pọ̀sẹ̀ tí ó mọ̀ pé ìlú àgbòsí làwọn àníná àrílò arómi alómi tètèpá níò alómi àrílò àníná àrílò kò sẹ́ni tí ó mọ̀ pé ìlú àgbòsí làwọn alójú ọ̀nà anẹ́tàbí túnṣe àwọn tí ó túnṣe wà owó tí wọ́n fi túnṣe wà àríṣe alọ́sípítù ogun tá kó síbẹ̀ owó rẹ̀ wà àrí kó síbẹ̀ látara bóṣì èyí ma yá mi nínú ẹ̀sìn wa èyí táwọn náà wá bẹ̀rẹ̀ iṣẹ́ oyé tá a bẹ̀rẹ̀ yìí wọn àwọn alágbára àárín wa wọ́n yin àwọn ọ̀lẹ́jẹ̀ àwọn tí wọ́n gbé mọ̀ fún ìbọn ọjọ́ wọn lójú débi pé ìbọn yẹn báwọn bá ti mú dání ọyẹ́kẹ́ máa bẹ̀rù àwọn ọ̀rọ̀ wá dédé pé àwọn èèyàn wá bẹ̀rù bọ́mọ́ kọ́dà ikú ẹlòmí ọ̀bẹ̀rù kú mọ́ ẹ̀yọ́mọ̀yá inú ẹ̀sìn wa àbòsí òun náà ló sún wa débi adé àfi kí gbogbo akálẹ̀ ìtúbá lọ́dọ̀ ọlọ́run ilé tí wọ́n ń já sọ́ọ̀bù àtẹ̀lẹ́ tí ń kóúnjẹ olóúnjẹ tí ń gbọ̀kadà alákadà tí ń gba fóònù ní fóònù ṣé bí sọ pé àwọn ẹ̀ṣọ́ inú àwọn ẹ̀ṣọ́ ìjọba wọ́n ajẹ́ pé bá ṣe rí náà ni ọlọ́run bá ṣe yan àwọn olórí fún wa gbogbo wa ní ká lè túbá lọ́dọ̀ ọlọ́run ò ń gbójú olóúnjẹ oṣù màálù màálù ná ẹni tó ń gbé màálù lọ só òun lọ́sẹ̀ ọ́ bákan náà gbogbo wa rí alábùsí làwọn àfẹ́sìn náà alábùsí àìlè báwọn yẹn sòdodo ọ̀rọ̀ owó làá máa lọ lè gbà lọ́wọ́ wọn bàbá ti ní àsìkò tọ́lọ́run ní kásìkò kápàdé wọn àyè lè bá wọn sọ bí wọ́n ṣe tún lù ṣe bí wọ́n ṣe tún ayé wa ṣe lámá síkí ìlànà bá wọn sọ kálukú náà ni ó gbẹ̀san rẹ̀ ọmọ ìyá àmàlì mẹ́tìkọ́lẹ̀ sọ́dọ̀lẹ́sìn xẹ́rẹ̀ yára ẹni bá ń ṣe àbòsí ẹni bá ń ṣe dáadáa kó ṣe kó kéré tó ọlọ́mọ ni yóò jẹ nǹkan rẹ̀ kó tó kú láyé àrọ́mọdọ́mọ rẹ̀ ó jẹ ń bẹ̀ fọmọ ìyá àmàlì mẹ́tìkọ́lẹ̀ sọ́dọ̀lẹ́sìn ṣẹ́rẹ̀ yára ẹni bá ń ṣe àbúrú kó ṣe kó kéré tó ọlọ́mọ bá ń mọ ibi àbúrú náà ọmọ ibi tó ọlọ́run yóò jẹ nǹkan rẹ̀ ẹ̀mí àwọn tí wọ́n darí wá balẹ̀ gan wọ́n ti mọ̀ pé àwọn oníbọn wọ́n bẹ lẹ́yìn àwọn àwọn àfáìsì wọ́n bẹ lẹ́yìn àwọn àwọn máa jagun physical àwọn máa fàdúrà jagun spiritual ìlú yóò lè tó àti kí gbogbo wa ká padà lọ́dọ̀ ọlọ́run ọba wa ká sì bẹ̀rù ọlọ́run ọba wa anábíwá Muhammad sallallahu alaihi wa sallam anábìnrin ọlọ́run ọba ó sọ fún ọ̀rọ̀ kan tí ò sínú Qur'an tí wọ́n ń pè ní alhadis alikudusi anábìrẹ́lẹ́ wọn bá ní yá ibadi ẹ̀yẹ rú mi inni haramtu zulma ala nafsi mo ṣe àbòsí léèwọ̀ fún eré ara mi èmi ọlọ́n ní sàbòsí fún yìí èmi mo dáyín mo wá ṣe àbòsí léèwọ̀ lérí ara mi wa ja'altu bainakum muharrama mo sì ṣe àbòsí léèwọ̀ láàrin ẹ̀yin náà fala tazalamu ẹ ẹ má ṣe àbòsí fúnra yín o ọlọ́run bá ó kórira kò sí kọ́dà olóhùn gan ò ní ṣe ẹ̀yin náà mọ́ ṣe o wọ̀lẹ̀ adìlú ìtọ́ òkúlé hakin haka tí wọ́n ń pè ní ká máa ṣe déédé òun náà ni ká fún kálukú lẹ́tọ̀ọ́ rẹ̀ àwọn olùdarí wa kí wọ́n fún alẹ́tọ̀ọ́ wa àwọn náà ká fún alẹ́tọ̀ọ́ wọn nínú àwọn ẹ̀tọ́ tá fún àwọn olùdarí wa àwọn tí wọ́n jẹ ọ̀gálẹ́ wa lérí òun náà ká máa tẹ̀lé àṣẹ wọn tí ó bá ti ní ṣe pẹ̀lú káfíṣẹ́ ọlọ́run torí tí wọ́n ní wọ́n tí wọ́n kó tó tí wọ́n kọ́ dákẹ́ tí wọ́n wọ́n ìbò tó yẹ ó tó yẹ oyé àṣẹni àti ọláhàwà àti òrùsúlà wà ó lè amúrí minkum ọlọ́mọba ni ẹ̀tẹ̀lé ọlọ́run ẹ̀sì tẹ̀lé ànábì ẹ̀tẹ̀lé àwọn tàbá fi sọ gáyé tó jẹ́ ọba ti ṣe adarí mọ́ oyé ìlú òlè lójú tuma a máa tẹ̀lé àṣẹ wọn wọn na sàtúhù a máa kì wọ́n lọ àní mọ wòran ka dákẹ́ báyìí ka burú ọmọ ṣẹlẹ̀ kí ọmọ jẹ wá kébi ọmọ nasihatuhu bil hikma a ma kì wọ́n lọ pẹ̀lú kíni pẹ̀lú ọ̀rọ̀ tó dáa a ma rán àwọn èèyàn lálá ẹ̀kọ́ àwọn èèyàn lálá jọ àwọn èèyàn lálá tó wà lù bí ọgọ́rùn ọgọ́rùn méjì láwọn èèyàn lálá tí wọ́n nìkan ṣe kí wọ́n lọ lè búkọ apọ́tmẹ́ntì pẹ̀lú ẹ̀ kán bá sọ̀rọ̀ nǹkan báyìí láfẹ́ nǹkan báyìí láfẹ́ bí ọba ṣe oṣù tó tẹ̀lé kan tó lọ nígbà wọn lọ lẹ́ẹ̀mẹ́fà lọ́dún yóò ṣe márùn-ún nínú mẹ́wàá márùn yóò ṣe nínú mẹ́wàá nǹkan ti bàjẹ́ kọjá lẹ́yìn sọ̀rọ̀ kẹ́nìkan ló fẹ́ ṣe dáadáa láàrin àwọn èèyàn mẹ́wàá àwọn mẹ́sàn yòókù wọ́n ma wá wòrán ẹ̀dá kò torí sọlọ́wọ́ bá wa wọ́n ìdákẹ́ tí olórí bá ń ṣe bàjẹ́ àmọ́ ọ̀nà tá a gbégbà ń ká gbégbà ọ̀nà tá a gbégbà ni a ti ṣí àyélẹ̀ fáwọn hooligans a ti ṣí àyélẹ̀ fáwọn amrobas a ti ṣí àyélẹ̀ fún àwọn olè wọ́n náà fi wúra rẹ̀ wò kápẹ́ sọ̀rọ̀ pé ayé ti bàjẹ́ nù agbẹ̀lọba ni sọ́ọ̀bù tí wọ́n kó sọ̀rọ̀ pé ẹkọ́nọ́mì ayé ti bàjẹ́ nù ẹni kà lọ́mọ ìjọba ẹni tó kàn iná lọ́mọ ẹ̀rọ màyá mi nínú ẹ̀sìn wa òdò á ẹ̀rí àdúà pé lẹ́hùn dá ìmà àmàṣàdúà fún ní gbogbo gbà àmàṣàdúà fún ní kọ̀rọ̀ àmàṣàdúà fún wọn ní gbangba torí ọkàn wọn ti le ó sì wọnú ayé kò wá sẹ́nìkan tó lè yí ọkàn padà gbogbo ìtẹ́ ń ṣe ní kò yí kò lè yí nítorí lè yí ọkàn padà làdúwà nítorí ní dáà ń ṣe yẹn sí nígbà táà nara wa lẹ́gbà ní nígbà táà nara wa lẹ́gbà táà tún ń dùn sọ́yà ara wa látàdà pé kásá lè gbọ́ kásá lè gbọ́ wọ́n ti wá gbọ́ àbí wọn láwọn ti gbọ́ báyìí ọlọ́run wájú wọn gbà ibi tọ́rọ kù ẹ àwa kéré sáwọn tọ́rọ òṣè kíní sáwọn tọ́rọ òye àbí ẹ̀rí báwọn ọmọ sí dáńgò ó já mọ̀ sí alẹ́ àwọn ọmọ tá lórí tọ́pọ̀ rẹpẹtẹ kí n mú àdá lọ́wọ́ ẹ̀ ó sì gbé ọmọ yẹ ẹ̀ kí n gbé ọmọ lọ́wọ́ ó sì mọ ṣùtọ̀ ọmọ yẹ ẹ̀ ọkàn ti dàrú ọkàn ti lé kọ́lọ́mọ́sà ìṣàánú wa ẹ̀rá àwa tí wọ́n ń darí àwa tó jẹ́ pé àwa ni wọ́n ń darí nínú àwọn ẹ̀tọ́ tiwa tá a béèrè lọ́wọ́ wọn òun náà ni pé kánjọ́ kan wọ́ balẹ̀ kán fún wa ní àwọn olùdáàbòbò tó wà ṣùṣe à àwọn olùdáàbòbò nígbà wọn ní kéèyàn máa dáàbòbò níbi aburú tọ́jú pé ẹni ẹ̀yìn aburú lọ́fẹ́ ṣe kíní lọ́fẹ́ ṣe fún ọ wàhálà ti dé wọ́n fi olè wọ́n fi sọ owó ẹni tó fẹ́ pààyàn wọ́n ní kọ́ máa sógéètì òun gan fúnra wọ́n fẹ́ pèyìn tẹ̀wánulé wọ́n á lóun ní kọ́ máa sógéètì fún yín ẹ̀yọ́ màá yá ọ̀rọ̀ wa níbi àdúrà nígbà mẹ́ta bá rí olùdáàbòbò míì tí ń bọ̀ tó ń ṣe rí olè tí ń bọ̀ èyàn fẹ́ fọkànbalẹ̀ sí kún ó lè pàdé olè yẹn nítorí ẹni tó fẹ́ fọkànbalẹ̀ sí gan àwọn obìnrin fẹ́ mú ọba lẹ́ ní èyàn wà jáde ńlẹ́ ní onísàdúrà bọ́ bá ti dáṣẹ̀ jáde tó jáde lẹ́bàá sọ pé bisimilá táwa káàdìtù alàlá má gbára lẹ́nìkankan wò má gbà pé nìkankan bẹ́ẹ̀ lù tó lè sọ bisimilah tawakalitu alala wàlá haula wàlá kúwata illa billah ọlọ ọkàn rí àwọn tí wọ́n láwọn fẹ́ sọ ọwọ́ ni ọlọ́run àwọn léyìí wọ́n kàn wọ́sọ ni o wọ́n lè sọ yẹn o ọwọ́ sọ fọ́lọ́n kọ́lọ́n sọ allahumma inna naj'aluka fi nuhurihim wa na'udhu bika min shururihim àbúrò àwọn tí táwọn gbọ́lọ́ kan yìí ọlọ́run wọ́n fa burú wọn ṣe wá o wọ́n lọ́wọ́ wa bì ọ́ ọkàn wọn ọwọ́ lọ́wọ́ rẹ̀ yí ọkàn wọn padà mọ́jú wọn fa burú sí wa torí àdá olè ma àdájọba àdá wọn ẹlẹ́sọ ààbò àdá wọn gbogbo tí wá dáru ọlọ́wọ́n bá lálọ́bá tá gbára lé inú ta béèrè lọ́wọ́ wọn òun náà ni pé kán fún wa lẹ́kọ̀ọ́ káwọn máa kẹ́kọ̀ọ́ àti lágbádá débi ká máa ṣe ẹ̀kọ́ ọ̀fẹ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ tí gbogbo àwọn máa kẹ́kọ̀ọ́ wọn sì máa jẹun wọn sì ní sanwó wọn sì ní ràwé ìtọ́lọ́run òbí wa rọ́jú ọtọ́mọ òbí rọ́jú ọfọmọlẹ́kọ̀ọ́ ọmọ ajáde ni wọ́n rìn káàkiri ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n rìn káàkiri tí wọ́n láwọn ń fọ́lé ọ̀pọ̀lọpọ̀ àwọn òní nǹkan kan tẹ́lẹ̀ náà òní nǹkan kan ṣe tẹ́lẹ̀ náà ẹni bá jẹ́ md tó ní kọ́ńtẹ̀ tó fẹ́ jí lọ láàárọ̀ ṣé ebíta mẹ́ta ní ọmọ lọ lè sádà yà jobless òṣìṣẹ́ ọjáde tán nígbà ọ̀kadà wọ́n ti bọ̀ ọ̀kadà lọ́wọ́ ẹ̀ ilẹ̀ yìí ti sú ọ̀pọ̀lọpọ̀ tẹ́bárí wọ́n ṣe ń lọ yẹ ẹ̀rú sì máa bàyàn pé sáwọn ọ̀la ìlú yìí nì ilẹ̀ yìí ti sú ọ̀pọ̀lọpọ̀ wọn ìpè ikú gangan àwọn fẹ́ kú nígbà táwọn òkú làǹkẹ́ làwọn ṣe láyé ẹ̀dá kò sí wàá máa wọ̀rán lónìí abẹ́ gbogbo àwọn eléré wa kan ṣe dáadáa wọ́n ṣàánú wa ọ̀rọ̀ yìí kìí sáwọn nìkan ni wọ́n ní gbogbo alájọ ní ọlọ́run gbé kalẹ̀ fún gbogbo wa kájọ pín ní ọlọ́run wá fẹ̀yìn sí díẹ̀ pé kẹ́ẹ̀ máa pín ọlọ́run bá tọ́ wọn sọ́nà ọlọ́run bá tọ́ wọn sọ́nà kéèyàn ṣiṣẹ́ tán ó tún wá kò bí ó ṣe rí nǹkan gidi ṣe nílé ayé a ṣiṣẹ́ lóòótọ́ ẹ̀yìn náà lẹ́tùn gbowó ọya owó táwọn iṣẹ́ tà ń ṣe ẹ̀yìn náà lẹ́tùn padà gbà lọ́wọ́ wa pẹ̀lú àwọn ọgbọ́n ìrísìírísì ẹgbẹ́ bíi ten thousand wa fún bàbá àti ìyá tí ń gbé nulẹ̀ tí gbogbo owó oṣù rẹ̀ tó ní ìrìnàlẹ́tùn fẹ́ gbà padà gbogbo ọgbọgbọ́n tí wọ́n fi gba gbogbo ń tàn rí wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ yóò wá dé pé gbogbo dáa láàrín ṣe náà àwọn náà láàmà fi ṣe kí ni láàmà fi ṣe ni ètò wọn pílànì fún wa nù àwa bẹ̀rẹ̀ ọ̀nkọ́ lọ́mọ́sà bá tọ̀ wọn sọ́nà ọ̀rọ̀ wọn gba gidi kò gba wàhálà kò gbé pé ó padà kò gba protest ó gba àdúà àdúà àdúà tààrà ọlọ́mọ́sà bá tọ̀ wọn sọ́nà ká máa tọ́jú ọ̀nà sí granite wa cement wa owó wa àwọn òṣìṣẹ́ tí òṣìṣẹ́ wọ́n pọ̀ rẹpẹtẹ kí ló wá dé tẹ̀sí kí ló dé sẹ̀dọ̀ wá ṣe tó jẹ́ ọ̀nà bá sì ti dá ẹ̀yọ́ màá yá tráfíkì ọmọ mú tráfíkì bá ti mú a máa fẹ́ kájọ́ débi à ń lọ gbogbo ẹkọ́nọ́mì ọmọ wá sẹ́yìn ni lẹ́yìn náà oúnjẹ kọ́pọ̀ rẹpẹtẹ gbogbo àwọn express yẹn àtọ̀tún àtòsì oúnjẹ kọ́ wà ń bẹ́ lásán ni o fertile land gidi ilẹ̀ ọlọ́ra koríko ni wọ́n ń jáde ń bẹ̀ àwárí kankan gbè síbẹ̀ tó sàǹfààní fún wa sọ pé wọ́n tí wọ́n náà kàwé náà sì wọ́n náà fẹ́ sí agirikọ́tọ̀ sí ibi kọwà lọ́fíìsì kọmọ ọgbọ́n náà ọmọ pín owó lóṣooṣù ilẹ̀ wà níta jù sínú ẹ̀ kò ní ìdíkásẹ̀ máa lọlẹ̀ máa bomi sí ọlọ́run ọba aláà fún wa lómi yóò mi gbogbo àwọn ibi tí ó ti da fún wa báyìí táà ti ríṣẹ́ báyìí tí gbogbo nǹkan ti lẹ́yìn náà wọ́n bá mójútó ọ̀rọ̀ ogun ogun tí yìnbá lọ sípítù ọ̀yẹ̀ kóró ogun tí ìjọba ń fún bọ́bá ti lọ sípítù sí títẹ́ ti bá ọ bọ́bá ti ní owó lọ́wọ́ ó dàlúbára ọlọ́mọsàbà tọ́ wọn sọ́nà ìbádọ́lá ìmọ̀ àṣedédé yìí ìmọ̀ jẹ́ kọ́kàn àwátà wà lùkọ́ balẹ̀ sẹ́rẹ́yìn sẹ́ńdarí wa náà ìṣedédé ọkàn tí náà fi balẹ̀ wọ́n pè nìkan ní ọba kísọ́rọ́ ọba kísọ́rọ́ yìí ọwọ́ ara ọ̀kan náà àwọn ọmọọṣẹ́ rẹ̀ ó ní kọlọ̀ lè bá wọn yọjú sí Umar bin Umar náà jẹ́ ọba ní Madina nígbà náà ó jẹ́ khalifa àwọn mùsùlùmí ẹni tí ọba ràn yìí nígbà tó wọnú Madina báyìí ó wá pé ni Umar kẹ ọ nígbà tó ka rẹ̀ sí nígbà òdébẹ̀ ó ní ilé dẹ̀dà wọ́n ní ilé náà lọ wà wọ́n jùlọ ó ní sílé ọyìn gbogbo eléri gbogbo ìlú nì wọ́n níbi tí gbé náà òun náà wá dà wọ́n lọ lóṣùn lábẹ́ igi lọ́ọ̀kan ó nìkan lọ́wọ́ lábẹ́ igi tó sùn òjíṣẹ́ ọba kísọ́rọ̀ yìí ìsì ń gbọ́rù umaru ti pẹ́ gbogbo wọn ti ń gbọ́rù ẹ̀ ọwá dúró nígbèrè rẹ̀ ó rẹ̀ yìí fílẹ̀ ó ní ànábì rẹ́yìn sílẹ̀ ó ní àkàmta á òṣèwà dájọ́ fa àdájìta òṣèdédé òṣèdúgbàdọ́gba òfún kálukú lẹ́tọ́ rẹ̀ láàrin ìlú fa àmọ́ǹta ẹ̀mí rẹ̀ wá balẹ̀ fanimuta ya Umar lọ́ba sùn lọ lóyìn ọba ṣe dédé kò lè sùn nítorí sùn sí láìsẹ́ ní kankan tí ń sọ odidi president gbogbo lu bẹ́ẹ̀ bá ti ṣe dédé ọkàn yóò ní balẹ̀ ẹwu àdánwò tí ń ṣẹlẹ̀ yìí jama àwọn lọ́lá àwọn èèyàn ńlá kálukú wọn sálọ kálukú wọn sáká nítorí àwọn ọ̀dọ́ abẹ́lọ́wọ̀n nínú àánú rẹ̀ ní kọ̀ọ̀kan wa kọlọmọ́sá dọ́kan wọ́n balẹ̀ àwọn tí wọ́n darí wa kọlọmọ́ afọ́kan wọ́n balẹ̀ àwọn náà kọlọmọ́ fọ́kan wọ́n balẹ̀ astaghfirullah innahu wal ghafurur rahim الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه عباد الله يا رسل الله وباو أدوكم فم الله وباو يكي الله الله الله قبا نبوة محمد أتوار عليه أتوار صحابة للأفقه أنجلي بكم صباتا تاسين طلعت وسيسن لين الله وأشهد أن محمدا عبده ورسوله أنبوة محمد صلى الله عليه وسلم وجيش الله وباني يروى الله وباني إن أوان كانت من جاكي أوقع بالي nílùú Ah, òun náà ni àlèjìnàbù àmà àṣíyàtìlá kí gbogbo wa pátá kájìnà sí ẹ̀ṣẹ̀ ṣe rí ọlọ́run sọ Kùránì kalẹ̀ kó lè wá gáìdì wa gbogbo wa pátápátá ká lè ra Kùránì àwátà àbálẹ̀ kalárúbáwá ká lè ra èyí tí wọ́n kọ ní èdè English àbí pẹ̀lú èdè Yorùbá sórí táwọn tí wọ́n darí bá ti yapa Kùránì ilé ayé onírọ̀gbọ̀ onírọ̀rùn báwa tí wọ́n darí náà báwa tí ń japa Qur'an irú wa náà lọ́wọ́ ọmọ èèyàn nítorí pé ẹ̀ṣẹ̀ ní máa ń jẹ́ kọ́kàn òdodo ni ẹ̀ṣẹ̀ sì máa ń yọ̀yàn kúrò nínú ìfọ̀kànbalẹ̀ ẹ̀ṣẹ̀ yìí máa ń yọ̀yàn kúrò nínú oore ayé ọ̀pọ̀lọpọ̀ wa lè ní oye a ti kóra wa sínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá bí èyàn bá sì ti ń ṣẹ̀ ọlọ́run ó padà jẹ̀yàn yà nígbà míì ọlọ́run máa jẹ̀yàn yà láì ran ẹnì kankan sí yàn nígbà míì ọlọ́run yà àwọn ni òun gan yà ó bọ̀tù yóò ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá tá ń jẹ lélédè yìí ni nígbà tó gbogbo wa àti olùdarí àtàwọn tí wọ́n ń darí aláàní tẹ̀lé kùrámù tó sì òun lọ́sọ̀ kùrán kalẹ̀ ọwá ọ́fi tọwà sọ́nà onídàálìkàl kìtàbù láàrọ̀ ìbà fi húdà lil muttaqin ọlọ́wọ́n bá ní ẹ má dáwùtù kùrán ìmànà ni ẹni bá fẹ́ mànà ẹni bá fẹ́ ṣìnà yóò fi kùrán lẹ̀ nílùú yìí gbogbo àná la mọ̀ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ tọ́lọ́wọ́n bá ní tá a bá ti ń ṣe ìyàwó máa jẹ wá ìlà tarabọ̀ tá à ń ṣe ọbẹ̀ lérí bọ̀rìṣà èdè rí ká máa gbowó èlé sẹ́mọ̀yé tá a jẹ lélédè yìí ọlọ́run ni ẹ mọ́ gbowó èlé bẹ́ẹ̀ bá ti ń gbowó èlé ìbà yín jagun sógun ò ti wá dé sówó tá a wá gbà sọ́wọ́ sàǹfààní sàǹfààní owó náà wá dàjọ́ wọn bí àwọn olùdarí ṣe ń gba ilé níwọ̀n náà ń gbà ọwọ́n ń gbé ìlú ọ̀dà ìlú òṣèdá ọlọ́run lóun jagun tó wá ti ń gbèlé wọ́n ti ń gbowó èlé ọ̀yáwó èlé ó ní kọ́lá ń ta gbé lọ́wọ́ ọlọ́run bá ní ẹ̀ ọlọ́wọ́ bá ní ẹ jìnà sí kẹ máa digunjalè àti olè àti àfọgbọ́njà àti olè ní erin gbogbo ẹ̀ náà olè náà ni ìran olè ọ̀pọ̀ rẹpẹtẹ ọlọ́run ní ẹ jìnà sí sinà sísẹ àti gbogbo tí máa ń fà máa ń sinà ẹ wo gbogbo tí ń lọ lélẹ̀ ayé bá ní ọkùnrin wọn mọ́ obìnrin wọn ọlọ́run ní ẹjìnà sọ́tí ẹwà òbí ilé ọtí ṣe pọ̀ rẹpẹtẹ àtàwọn tí wọ́n ń darí àtàwọn tí wọ́n ń darí wa èyàn mẹ́rin ní ẹmu tí ní wa ọlọ́run bá ní ká jìnà sí ìmúkùmù ìmúkùmù gbogbo àgbà náà wọ́n fẹ́ gba ẹ̀tọ́ ara wọn yìí ẹbẹ́ ni tí wọ́n mú lójú títì wọ́n fẹ́ gbẹ̀tọ́ ẹ̀gbọ́n fẹ́ gbẹ̀tọ́ ó yẹ kó lè súnmọ́ lọ́nkọ́ lọ́rùn lọ́wọ́ kó lè rẹ́tọ̀ rẹ̀ gbà àárín wa tọ́lọ́ ti dàrú ọlọ́run ní dáríkà bí anna Allah lam yakun mughayyiran ni'matan an'amaha ala qawm ọlọ́run bá ní ọlọ́run ọba tó ṣe fún yín kò ní gbà lọ́wọ́ yín ma bi fụsihin ó dìgbà tẹ́ bá jùlẹ̀ tẹ́lẹ̀ fẹ́ mọ́ ọlọ́run ní gbà ó ó dìgbà tẹ́ bá yí padà wípé tẹ̀lé mọ́ ọlọ́run ṣe gbà lọ́wọ́ yín àmọ́ ó fi lẹ̀ fún yín ẹ má ẹ má ó lágbára débi pé ọlọ́run gbé ìtàn níbi Ibrahim wa wa idh qala Ibrahim rabbi ij'al hadha al-balada amina anábì Ibrahim tẹ́wọ́ báyìí ó ní wọ ọlọ́run ìlú wa yìí tá a wà yìí wọ́n ṣàṣèlú náà lílù fọkànbalẹ̀ àdúrà ló ṣe kò ṣe tutù bẹ́ẹ̀ ni ò gbé nǹkan kan sí erigun mẹ́rẹ̀ẹ̀rin ìlú àdúrà náà gbà àbí ọgbà àdúrà gbà lẹ́yìn àdúrà kò ságbára míì mọ́ irọ́ ló kù àwọn alágbára ńláńláńlá nígbà táwọn area boys dé wọ́n sá jáde nulẹ̀

ẹ̀yàn máa ya ẹdí kápọ̀ ládùúà lóru lọ́sàn-án ẹni bá ń ṣàdúà fún ìjọba ń ṣàdúà fúnra rẹ̀ ni o ẹni bá ń ṣàdúà fún lu ń ṣàdúà fúnra rẹ̀ torí tẹ́yìn bá ti dàgbé tútù síwájú ẹ̀yìn èèyàn tẹ̀lé tútù gbogbo àwa tí ọlọ́run bá láà tó sọ di wòlíì rẹ̀ láàrin wa tẹ́nìkan kan máa fọlọ́ kápọ̀ ládùúà gbogbo àwa táwọn máa fẹ́ àti yapa ọlọ́run ọlọ́run bá máa ń gbàdúrà ẹni tó túbá ọlọ́run máa ń gbàdúrà àwọn ọ̀rẹ́ rẹ̀ ọwọ́ bẹ́ẹ̀ lọ́n pẹ̀lú agbára ìlú yìí ọlọ́mọsàfẹ́ alọ́kànbalẹ̀ ọlọ́mọsàfẹ́ alọ́kànbalẹ̀ ọlọ́mọsàfẹ́ alọ́kànbalẹ̀ igbe kòrónà la kéékèèké bóṣù mẹ́jọ èyí tó tún dé yìí ọlọ́mọsàbà wa panẹ́ gbogbo àwọn tí wọ́n darí wa pátá ọlọ́mọsà darí wọn gbàgbére gbogbo àwọn tajára lu ọlọ́mọsà ìsọ̀rọ̀ tiwa náà rọrùn ẹ̀tọ́ Eh, ọlọ́run bá fún wọn ní sùúrù abẹ́lọ́run náà lóra àti agbára iṣẹ́ tẹ́nì kọ̀ọ̀kan wá ń ṣe ọlọ́mọ́sà fi bára kàsí abẹ́lọ́run mọ́jọ́tán mọ́jọ́tán fẹ́nì kọ̀ọ̀kan wá eh, Allah subhanahu wa ta'ala gbogbo tọ́lọ́run bá ti tò fẹ́nì ọlọ́mọjọ́ tó dàrú gbogbo ìsìn pawálẹ́kún ọlọ́mọ́sà pawálẹ́rin bẹ́ẹ̀ gbogbo àwọn tó ti wá kú tó ti bá bẹ̀ lọ nínú àwọn mùsùlùmí ọlọ́mọ́sà bá fẹ́ríjì wọn gbogbo wọn property tó ti ọlágbára ọlọ́run ọláàánú ọlọ́run ọba àdánwò yìí ọlọ́run kò fi ṣe sábàbí eh, ìtẹ̀síwájú dáadáa nínú ìṣẹ̀mí wa ní nàìjíríà اللهم يسر أمورنا اقضي ديوننا اسم رضانا ومرضى المسلمين فرع موتانا وموت المسلمين فاستغفر الله إنه هو الغفور الرحيم استغفر الله استغفر الله استغفر الله اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير